aṣẹ́kọ̀ mi lọ́dún yìí ló máa ṣe ìran rere tí mo rí yẹn o aṣẹ aláyọ̀ mi kò ní lọ láìṣẹ o mo lálẹ́ pé mo wọnú ògo lọ àṣẹ dandan. aṣẹ o lọ́dún yìí ló máa ṣe aṣẹ́kọ̀ mi lọ́dún yìí ló máa ṣe ó máa ṣe lọ́dún yìí ìran ire tí èmi rí ayọ̀ mi ò ní kọjá láìṣẹ. Mo lálágbé mo wọnú oko lọ àṣẹ dandan. Láìdé ṣe tiẹ̀ máa ṣẹ. bá ìdílé mi àṣẹdọ. yóò ṣe o. èyí tí mo là nípa ìgbòkè mi ní láti ṣe. yóò ṣe o. ọlọ́run àpọ̀sù ilé sanmi fi mi lọ́kàn balẹ̀. ọlọ́run bà mí kájọgbọ́n la ó ní máa ní máa ṣe. bọ̀lá la gbé mo wọnú ògo lọ àṣẹdá. àṣẹ o. lọ́dún yìí ló máa ṣe. àṣẹ tó mi. lọ́dún yìí ló máa ṣe. ire ire tí mo rí yẹn lásẹ̀ aláyọ̀ ni onílọ́lá ìṣẹ́ ló lọ́la pé mo wọnú oko lọ ọ̀sẹ̀ dandan. àbá mi sọ wípé màá ní lárí ọ̀sẹ̀ dandan ìgbà tí mo rí fídírà múlẹ̀ wípé màá là níyọ̀ mo là lámórìíra mi o níbi gíga alálàpàpà mi sókè o mo ní láti ṣe ìran tí mo rí síra mi o ó dára ó dára jẹ́ mo lálàpẹ̀ mo láyé yá o àṣẹ àjọyọ̀ o. àṣẹ ọ̀ ṣáṣe ìlú máa ń ṣe àṣẹ tó mi ṣáṣe ìlú máa ń ṣe ìran kala àṣẹ dandan. Ìmúṣẹ aláàmì lèyí àṣẹ dandan. Ìrètí mo rí lójú ìran ò dandan ni ó wáyé. Ó lẹ́nìkan tó ní kó má ṣe òun ni ó fara pa. Ó lálá pé mo dá Amẹ́ríkà, ìyẹn ti ṣe. Ó tún lálá pé mo dé. you wọ́n yìí bá figagbága. he that nobody can compete with. alágbára ayé ò lágbára tó. the match of the world has no power to win. kò sí ẹni tó lè rí fín. there is no one that can insult him. ọba tí ò ṣeé fojú di. the skin that cannot be underrated. ẹ̀kẹrin nínú náà lérun. before the fear of fire. pápá tí jó ogun oorun tìpìlẹ̀ tìpìlẹ̀. the power that consume battle foundation. ẹnìkan tí jógbẹ́ tí gbé òsì tún parun. the only one that consume eh, grass. ọba tí ń gbàdọ̀bálẹ̀ gbogbo ọba. he that receive every other king's protection. ẹlẹ́dàá tó ju ẹlẹ́dàá lọ. creator is above creator. alágbára tí kì í ṣẹgbẹ́ alágbára that is above every mighty one. alágbára tí fipá mú alágbára tó gbani lọ́wọ́ mú. mighty with force. ẹ̀mí àwọn wòlíì. the spirit of prophet. aṣáájú ogun lálọ. the one that goes beyond battle. akẹ́yìn ogun lábọ̀. and come back master. ohunkóhun tó o bá ń là kọjá. you going through. máa yin olódùmarè. be praising almighty God. máa yin olódùmarè. be praising almighty God. wò mí o. look at me. ìwàláyé rẹ. you obey allah. ó wu ọlọ́run mi. it pleases God láìdé ẹgbẹẹgbẹ̀rún ń jáde láyé lójoojúmọ́ tó o bá dé youth ECH. if you get ECH. àwọn kan celebrate pé àwọn bímọ. some are celebrating father day give birth. àwọn kan sunkún pé àwọn kan jáde láyé. some are crying that some people die. ọlọ́run àti májẹ̀mú rẹ̀. God and his covenant. májẹ̀mú rẹ̀ ń bẹ lórí ẹni. his covenant is upon you. dojúmọ́ ni ọ̀tá ń gbìyànjú kọ́ náwó sí ọ. trying to get you every day. ọlọ́run ni ọgbà. it is God that no allow it. àìmọye ogun tí wọ́n ń gbé lọ́sàn-án. that's the battle that wage you in the noon. àìmọye tí wọ́n ń gbé lóru. that's of the way the middle of the night. ọ̀gá àlá tó láńjẹ́ òde. that's the battle the other day. tó ní àlá ni ọgọ. I said it's a dream that is aláàgọ́ àlá tó le ni. he a night that is tough. jésù láyé rẹ. Jesus in your life. bí ọba sí jésù. believe not because of Jesus. ayé wo la àbágbé. we believe. bí ọba ti sí ti èkánná ọwọ́. it's not like nails. ìkan ọwọ́. the finger. kò ní rẹwà. it will not jésù. because of Jesus. ayérayé nínú ayérayé. the internal of internal. ọgá nǹkan kan lọ ńlá kọjá. you going through something master. wọ́n ní o dúpẹ́ o ní kò ní ìdí. and they said you give them say there is no need. ohun bẹ nínú ayé rẹ. there something in your life. wọ́n ní o dúpẹ́ o ní òní ìdí. they àìsàn tí ń sí ọ̀tọ̀ olóòní dúpẹ́ àìsàn yìí àwọn kan ìwọ ọmọ kú ọ láyé ọ wà mo wà láyé mo wà láyé ọpẹ́ ló yẹ. láìdé tó ọmọ orin yẹn. mo wà láyé mo tún wà. mo wà láyé ọpẹ́ ló yẹ ọpẹ́ yẹ bàbá o. ọpẹ́ ah, ló yẹ ayérayé o. Ah, ọpẹ́. Almighty. The praising God. Ẹlẹ́dàá àwọn ẹlẹ́dàá. Creator of creators. Alágbára nínú alágbára. The mighty one of the mighty. Ipá nínú ipá. Might of might. Ìmọ̀ nínú ìmọ̀. Wisdom in wisdom. Ògo nínú ògo. Glory in glory. Ọba tí ń gbàdọ̀bálẹ̀ ọba. He frustration of peace. Ẹ̀rù nínú àwọn ẹ̀rù. The fear of fear. Májẹ̀mú nínú májẹ̀mú. Covenant in covenant. Májẹ̀mú nínú májẹ̀mú. Covenant in covenant. Ọba tọ́jọba ayé lọ. He is above earthly king. Kì í ṣe gbé ọba ayé gbogbo. He is above the king of this world. Kì í ṣe gbé ọba gbogbo. He is not the mate of every king. Alágbára tó ń gbà alágbára lọ́wọ́ mú oh, ológo tó ní ògo onípa tó nípa onímọ̀ tó nímọ̀ ẹnìkan náà la nǹkan kọjá ó ní kó ń dúpẹ́ ó ní kí ló ń fẹ́ dúpẹ́ fún ẹnìkan la tó burú ju tiẹ̀ lọ kọjá ó sì ń dúpẹ́ wọ́n béèrè wọ́n ní ta ní bẹ lẹ́yìn mi wọ́n ní bò mo ṣe rìn mo ní àpáta ayérayé ni wọ́n gbàgbé ni inú àpáta ayérayé nínú ẹ̀ láti yọ àpáta nínú àpáta nínú nínú ẹ̀ láti yọ òkúta nínú òkúta inú ẹ̀ láti yọ òkò nínú òkò inú ẹ̀ láti yọ ògúlùtù nínú ògúlùtù inú ẹ̀ láti yọ yẹ̀pẹ̀ nínú yẹ̀pẹ̀ inú ẹ̀ láti yọ ènìyàn láìdé ó jìnnà síra wọn ọ̀tá wa ń béèrè ó ní ta làgbọ́kànlé mi mo ní àpáta ayérayé ni yẹ̀pẹ̀ wa ń béèrè pé ta ni ń jí àpáta ayérayé mo ní kó bi òkúta Ísírẹ́lì léèrè yọ ṣàlàyé wọ́n gbé àpáta ayérayé wọnú àpáta wọ́n gbé òkúta ní àpáta ayérayé mọ́lẹ̀ oh, wọ́n rò pé àwọn ti parí ẹ̀ wọ́n tó yan olùṣọ́ wọ́n tó gbé ẹ̀ńbàgò lé wọ́n ní àwọn ṣàṣe pé wọ́n á mọ̀ pé àìgbé àpáta ayérayé pamọ́ sínú àpáta kò pọ́sibù sà kí mi ka òrù tírélà kò ṣeé ṣe àpáta ké o ọ̀fọ́dà dànù torórí ntọ́jàgbára rẹ̀ lọ Jésù jáde nínú àpáta ó ní èmi àpáta ayérayé èmi lẹ wá rò pé ẹ dè mọ́lẹ̀ bàbá mi arúgbó ọjọ́ oh àpáta ayérayé dé òkú òkú sọ pé ńlá gidi oh àpáta ayérayé pé no nǹkan ju nǹkan lọ òkú mú eré o erin mi lókun hmm. ó mú eré ọ̀sá ó dé Jọ́dánì. Jordan got to Jordan. Wọ́n bi Jọ́dánì. Jọ́dánì kí ni ṣe ọ́? Ó ní ò sí yọnu. Kò sí yọnu. Nígbà tó rí àpáta ayérayé, ó lóun fẹ́ sáré lọ wájú. Ó ní no. Padà sẹ́yìn. Go backward. Láìdé, ó jura wọn lọ. Ó jura wọn lọ. Nínú òun àti eégún léyìn, èwo ló jura wọn lọ. Àwọn bàbá eléégún léyìn. Wìkí ah, ló ní sáfẹ́lẹ́ dẹ̀ wèrè sáfẹ́lẹ́dẹ̀ láìdé yọ̀dà fún ọ òyìn tó tó sọ ìtò lágbà wèrè nǹkan gbé nǹkan mi wèrè sáfẹ́lẹ́dẹ̀ sẹ́lẹ́dẹ̀ tó le ju wèrè lọ ni ajẹ́ pé ẹlẹ́gbẹ́ jẹ ẹlẹ́gbẹ́ lọ ẹ̀gbẹ́ tẹ́lẹ́dẹ̀ burú ju ti wèrè lọ wèrè wá rí ntójú lọ sá àwọn eégún ojú òní kí lọ ṣẹlẹ̀ sí wọn ah, máa sálíà kàpà àwọn tí ń bọ wọn jẹ́ òní kí lọ ṣẹlẹ̀ sí wọn bàbá mi arúgbó tó ti wà káyọ́ tó wà ọlọ́run tí ipa kò dà ẹ sọlédìlé jésù agbolé ó dàgbolé jésù alágb alágbára lọ́lọ́dùmarè alágbára lọ́lọ́run bàbá lọ́lá alágbára lọ́lọ́run àkàndé lẹ́tẹ̀ẹ́ alágbára lọ́lọ́run àwọn apọ́sítélì o ṣé bó o ti ṣe ṣé bó o ti ṣe ṣé bó o ti ṣe nígbà ní láàrin wa bàbá mi àdìmúlà ọlọ́run gbọ́pẹ́ wa èmi ò mọ tọ́ là kọjá bá ọkàn rẹ pọ̀ sínú àdúrà kò sí solúsàn rẹ lọ́wọ́ ènìyàn èèyàn tó ń lọ bá yẹ̀yẹ́ rẹ ni wọ́n ṣe o will mock you at the end of the day. padà sọ́dọ̀ ẹlẹ́dàá rẹ̀. go back to your creator. ó ní ègbé ni fẹ́ni tó fi. he said who unto him. abẹ́ mi sà ẹni tí ọkàn rẹ̀ sí kú lọ́dọ̀ lọ yóò dàbí kíni. Ah, amasadali akaparu makabaru adali kiyali kaba ẹni tí ọkàn rẹ̀ sí kú lọ́dọ̀ ẹlẹ́dàá rẹ̀ bí ọba ń retí ire lóòótọ́ dá ọkàn rẹ̀ padà sọ́dọ̀ lọ woman mi can disappoint you God can never disappoint you carefully. gbọ́ mi dáadáa. listen up to me. ọ̀rẹ́ ló fi ayé rẹ wé. you are comparing life sí ọkàn rẹ kúrò níbẹ̀. shift them out from there. dá padà sọ́dọ̀ Ọlọ́run. return back to God. ènìyàn lè yan ọmọ já o. ènìyàn lè já ọkulẹ̀. they might get lè já ọkulẹ̀. ayé know you will be back. sọ pé. o lè bí ọmọ. àwọn kọ́ ni Ọlọ́run. ọ̀nà lè yan lè dí. wọ́n lè dí ayé. ohun tí wọ́n lè dí náà ni ọ̀nà kéré nu ayé ẹni tí ń dínà mọ́ ó sì máa fa ayé lẹ̀ fún ọ mo sọ tẹ́lẹ̀ sí ọ ogun kan bẹ tó ń la lónìí ọlọ́run kọ́ fà ní dasi ìmásà dálíà kàpá dàlímà kàbàrú kìdáyà màsálì kàpá ohun kankan bẹ táyé rí bí ẹ̀gbin wọ́n fi bú ọ ọba àwọn ọba máa dasi láàárọ̀ ẹ jí àwọn tó ti sùn ẹ jí ẹ̀yin tá a jọ ṣe sóò those are DVD together. ẹ tún máa jí àwọn tó sùn. wait those are. ṣé ń bá ní kí ló dé. ẹni ìsọjí orí afẹ́fẹ́. eléyìí tó parí oṣù kejì. ó ti bẹ̀rẹ̀ o. ẹ jí bá a ti ṣèṣọ́ òru yìí. bẹ́ẹ̀ là á gbàdúrà ní crossover. wákàtí kan là á fi gbàdúrà lóru. ní aago méjìlá lóru òní. bàbá mi ní ká gbàdúrà wo oṣù kẹta. ó ní bàbá ti ń da aago méjìlá. gbogbo ẹ̀yin tí tí ẹ wà ní online ẹ kọ̀nẹ́ẹ̀tì lóru àgbàdua fún wákàtí kan gbáko pé kí májẹ̀mú ọ fọ lóṣù kẹta tó olúwa ní àgbàdua o bá a ti gbà lóru nìyẹn bàtọ́ wà ló sọ̀rọ̀ lóru bá ọ bá ní ògo láyé yọ jí ọ mọ ibi tó ń lọ ẹ sà ayé ń fi iṣẹ́ bú ọ àwọn tó ń bú ọ ní ọ̀padà ṣiṣẹ́ lábẹ́ rẹ bọ́dí ẹni wọn security ẹni wọn fi wọ́n lẹ̀ bátílómì ké jésù ọmọ dáfídì ṣàánú fún mi wọ́n ní sáyé ń sí ọ ni ọ̀yá gbẹ́nu ẹ̀ lọ kò sì dá wọn lóhùn ó tún kélé kejì wọ́n tún bú kò dá wọn lóhùn o jésù ní mi ọ̀nà ọmọ ẹ lọ pè wá nígbà wọn pè dé wọ́n bi dé wọ́n bi lè bó wà àwọn náà ló ṣe bodyguard wọ́n ní tújú ká ń pè ọ́ tújú ká ń pè ọ́ bàbá mi ìwọ ìwọ lọ́lọ́run lẹ́yìn rẹ kò sẹ́nìkan kan mọ́ ìmásàdà arẹwà wàárí àánú gbà ọlọ́run gba ọpẹ́ wa olúwa gba ìyìn wa ọ̀dà sí wa olúwa dára olúwa dára olúwa dára ó dára láti january olúwa dára olúwa dára olúwa dára ó dára ó dára ó dára sí mi ó dára sọ́mọ ó dára olúwa dára olúwa dára olúwa dára ó dára olúwa dára olúwa dára ó dára sí mi ó dára olúwa dára olúwa dára olúwa dára olúwa dára ah, ó dára sí mi ó dára fọ́mọ. Ah, mi ó dára sí gbogbo wa olúwa dára olúwa dára olúwa dára àní olúwa dára olúwa dára olúwa dára olúwa dára olúwa dára olúwa dára ah, olúwa dára ah, olúwa dára ah, ó dára sí gbogbo wa olúwa dára ó dára sí wa olúwa dára dára sí gbogbo wa. ó dára. Ah, olúwa dára. ó dára. Ah, ó dára sí wa. ó dára. Eh, olúwa dára. ó dára. Ah, ó dára sí gbogbo wa. ó dára. olúwa dára. ó dára. olúwa dára. ó dára. olúwa dára. ó dára. olúwa dára. dúpẹ́. My side will not give thanks. Bí mo rí jẹ ọpẹ́ mi àpọ̀ lọ́dọ̀ rẹ. Bí mèrí jẹ ọpẹ́ mi àpọ̀ níwájú rẹ. Torí wọn ló ṣe dídùn tó dẹ̀ ń ṣe kíkan kò sí kọ́ndíṣàn tó lè gbà yín lẹ́nu mi o màá dọ́jọ́ alẹ́ mi olúwa olúwa o olúwa mo fi yín forúkọ rẹ tó ga jù olúwa mo fìyìn orúkọ rẹ tó tóbi ipòkípò tó lè wù kémi lè wà máa dúpẹ́ máa dúpẹ́ síbẹ̀ ó yìn ọ́ o ẹ̀mí mímọ́ gba ọpẹ́ wa gbogbo ẹ̀ṣẹ̀ ọlọ́run dáríjì wa ọ̀gá a lè sin lọ́n pẹ̀lú mamoni bọ́ ọba ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹ̀sù ó ní ọ̀run ọ̀láyé o olúwa tó sì ẹ̀ máa rí àánú gbà òní ni ọjọ́ tó parí o ẹ sí ààrẹ gan torí o máa mú ìyanu tuntun ẹ sí à program yìí ìgbà méjìlélógún ẹsí àrẹ bẹ́ẹ̀ méjìlélógún bàbá ti pé méjìlélógún jẹ́ kí n mọ̀ sí àrẹ káàkiri orí gúrúùpù ọlọ́run ayérayé dáríjì wá ọ̀gá bọ́ ọ bá ń jẹ̀sẹ̀ bí ẹni jẹ̀sù you are going oh, olúwa oh, kì í rí ẹ̀ṣẹ̀ lójú lọ́gẹ́ tí jésù gbé ẹ̀ṣẹ̀ ayé rù ah, olúwa síjú kúrò lára rẹ̀ jésù ké máa bàbá mi èsè tó fi kọ̀ mí lẹ̀ olúwa ní mi ìrẹsẹ̀ ni lọ́gẹ́ tí aago yẹn kọjá olúwa síjú sí padà olúwa ò fẹ́rẹ̀ ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ yí padà èsè tẹ́ fi kú ẹlẹ́dàá yín ní mbèrè tọ́fẹ́ kẹ́ ẹ bó ń gbé ọ̀ràn ńlá ló ń bi yín o iṣẹ́ ọwọ́ rẹ̀ ni yín wá ẹ̀yin aláìlọ́pẹ́ èsè ṣe tẹ́ fi kú jáde o lè ṣe lọ pẹ̀lú mábọ́nì o ń gbé ẹbọ o ń sọ́ọ̀gùn o ń jalè o ń kúrọ́ o ń ṣàgbèrè agabagebe o ń bá tọ́mọ́nìkejì jẹ́ hama sadali akaba jáde má fi àìdọ́gba gbà pọ̀ pẹ̀lú onígbàgbọ́ o bọ́ọ̀bù ìyàtọ̀ kí ni Jésù ní pẹ̀lú àìsàn òdodo kí ni bẹ́líà ní kí ni màlẹ́ ní pẹ̀lú òkú ìgbàgbọ́ kíni kristi ní pẹ̀lú bẹ́líàlì amasali ah, kaparu makabada ìrẹ́pọ̀ kíni tẹ́ḿpìlì ọlọ́run ní pẹ̀lú ọ̀sà nítorí ẹ̀yin ni tẹ́ḿpìlì ọlọ́run gẹ́gẹ́ bí olúwa ti wí pé èmi ò gbé inú wọn wọ́n máa rìn nínú mi títí láyọ̀ wárí ànúgbà wọ́n jẹ́ ènìyàn mi ẹ jáde láàrin ẹsẹ̀ ẹ yára yà yín sọ́tọ̀ lólúwa wí o má fọwọ́ kó ra ìmọ̀ kan èmi ó gbà ọ́ mm. whatever you are passing through má fọwọ́ kó ra ìmọ̀ jáde nínú ẹ̀ṣẹ̀ ìmàkàbàrú màkàbàrú àbá ọlọ́run dáríjì wá yá wàárí ànúgbà eunice wàárí ànúgbà ọmọ táyọ̀ wàárí ànúgbà bàbá mi dáríjì wá bàbá mi dáríjì wá ẹlẹ̀ wàárí ànúgbà bàbá àtidé máa bọ̀ wá máa bọ̀ wá máa bọ̀ wá máa bọ̀ wá máa bọ̀ wá france wà á rí àánú gbà ní makavada yamasada gbogbo ẹ̀ṣẹ̀ dáríjì wá gbogbo ẹ̀ṣẹ̀ dáríjì wá bàbá mi dáríjì wá wa bàbá mi dáríjì wa olúwa dáríjì wa olúwa dáríjì wa olúwa dáríjì wa olúwa dáríjì wa olúwa dáríjì wa dáríjì wa àti dé máa bọ̀ náwó agbára náwó agbára yá kọ́kọ́ béèrè fún ìdíra àwọn ó tó múra fọ́mọ wọn oh àwọn á jẹ́ múra fọ́mọ wọn ẹ̀mí mímọ́ dì mí lámòrè ogun ẹ̀mí mímọ́ múra fún mi ẹ̀mí mímọ́ múra fún mi ẹ̀mí mímọ́ múra fún mi ẹ̀mí mímọ́ dì mí lámòrè ogun ẹ̀mí mímọ́ múra fún mi láìdé nígbà tí ẹ ń sin ọdún eégún lójú méjèèjì ọjọ́ kèló lè ọdún tẹ́ ẹ máa jáde ọjọ́ tẹ́ ẹ máa jáde kù tẹ́ ẹ ti máa dira ọjọ́ méje lẹ́ẹ̀fi wọ̀ gbàdé àwọn ará ayé nìyẹn o wọ́n dira ọlá olúwa wàárí ànúgbà ìfúnpá ń bẹ lápá ẹ ti di àfúnjẹ ẹ̀jẹ̀ ti gbàdí àkàbà ń bẹ ń bẹ gbogbo ẹ̀ náà wọ́n tó lè lù yín wálé ah, máa sálí kàpà wọ́n bẹ́ eégún létí wọ́n gé etí arọ́ ọ̀run kí lẹ wá ṣe ń gbà wọ́n bẹ́ etí arọ́ ọ̀run bá ké nínú ẹ̀kú kí ló wí arọ́ ọ̀run bá ké pé ẹgbòun o ah, ah, eégún pàdé eégún adákẹ́jà pàdé yín bí èsù àbí ọwọ́ ọbẹ̀ etí ara eégún tẹ̀yìn tẹ̀yìn gbé ọbẹ̀ etí dànù etí gangan àbí ọbẹ̀ etí nígbà ọbẹ̀ etí kí lè eégún wà kí lè ego wa wí àṣẹ èèyàn ní bẹnu ẹ̀kú ọba kí ó ní ẹgbòhun àbí. Ah ìpọ́tù kí lẹ wá ṣe ẹ gbé ará ọ̀run dání ẹ fara ọ̀run lẹ pẹ̀lú etí kan. Ah. <laughs> bàbá mi ọ̀yá máa bọ̀ ọ̀yá máa bọ̀ ọ̀yá máa bọ̀ ọ̀yá máa bọ̀. eléyìí mà tó ga. this one is summer. gé ti edigun dànù. etí ti lọ kan máa lé ń jò ní bọ́lá ọ̀run mọ̀ lù ẹ̀ wọ́n. Ah. ọlọ́run ẹ máa sọ pé dira fún mi torí ayé le dira fún mi adédokun wàrí ànúgbà ẹ̀mí mímọ́ dira fún mi ẹ̀mí <laughs> mímọ́ ńgbé egungun etí méjì jáde ó gbé kan padà lé ìyàwó wọn mọ̀ sọ pé kí náà ṣe ti yín èké ti lọ wọ́n bẹ́ ti egun dànù wàhálà dé dira fún mi àyà masada ọjọ́ méje sílẹ̀ ní ẹ̀ńgẹ́ ti rẹ̀ fi dira o ìmásùdálì kàpàkì ń jẹ jíjẹ mọ́mọ́mọ́ ẹ̀ tó dé kàrà fún ah. bàbá mi dira fún mi mi kí ni mo ní kó ṣe dira fún mi dira fún mi olúwa ẹ dira fún mi olúwa ẹ dira fún mi olúwa ẹ dira fún mi olúwa ẹ dira fún mi olúwa ẹ dira fún mi olúwa ẹ dira fún mi ẹ dira fún mi ẹ dira fún mi ẹ dira fún mi ẹ dira fún mi ẹ dira fún mi ẹ dira fún mi ẹ dira fún mi ẹ dira fún mi ẹ dira fún mi bàbá dira fún mi dira fún mi dira fún mi dira fún mi dira fún mi dira fún mi dira fún mi dira fún mi àyà àmàkàbà lẹ́kẹ̀ wàrí ànúgbà mo kú ọlá ayé rí ó dì ìmà sàdáàlì akapa, àdàmà sáàdà ìyẹn ni pé kò sí agbára tó dàbí ti ìdíra olódùmarè wọ́n dira ara fún Dáfídì ọfẹ́ kọjá lọ kò lè lọ ó ní ẹtú ẹjí olúwa ó dira ìgbà tí olúwa dira fún ọkọlù gòláyàtì ó ní ọgán olúwa ọlọ́run àwọn ọmọ ogun èmi tọ̀ wá lórúkọ ọlọ́run àwọn ọmọ ogun ó borí gòláyàtì o aya masadalikapa ẹnìkan sàmì mo béèrè fún ìdíra ọlọ́run kò dira fún ọ doris ọlọ́run kò dira fún ọ ìmàkàbà ọ̀rẹ́ kọ̀yà ọlọ́run kò dira fún ọ torí ogun bẹ nínú ayé bá a ti ń pàkan nìkan rú o àfi ọba dira bí ọba dira nínú ayé eléyìí tá a wà yìí o dira nínú Jésù lákòótán ara mi ẹja lágbára nínú Olúwa àti nínú agbára ipá rẹ̀ ẹgbẹ́ gbogbo ìyàmọ́ra ọlọ́wọ́ kì í ṣe ẹran ara tàbí ẹ̀jẹ̀ là ń bá jìjà kadì àwọn ọlọ́lá àwọn àjòyè aláṣẹ ẹbí òkùnkùn òkùnkùn ayé ẹ̀mí búburú ojú ọ̀run ẹ̀mí mímọ́ rọ̀ mí lágbára ẹ̀mí mímọ́ rọ̀ mí lágbára ẹ̀mí mímọ́ rọ̀ mí lágbára láìdé ó nílò agbára kán má bàa yàn ọ́ jẹ wò àdúgbò kan bẹ kò jìnnà síbi ìyá àjọ kan bẹ eh, ládùúgbò yẹn ìyá àjọ ń bẹ ládùúgbò yẹn bẹ́ẹ̀ nìkan bá gbé gbádébẹ̀ ó bá lóun fẹ́ máa ta mọ́ínmọ́ín ọba ṣe mọ́ínmọ́ín Mama àjọ nìkan lọ pè wá arẹwà ẹ máa rí ànúgbà bí a bá pè dé màmá àjọ sọ fún pé ọfẹ ta mọ́ínmọ́ín ìwọ ọfẹ ta mọ́ínmọ́ín mo ti fẹ́ nìkan níṣẹ́ mọ́ínmọ́ín lọ́mọ ta àgbọn àgbọn mo fọ̀ ta tọ́bẹ̀ lọ tọ́lọ ẹni tó dẹ̀ wò ó ṣe mọ́ínmọ́ín wákàtí mẹ́ta mọ́ínmọ́ín ò jìnnà tútù wọn dànù padà ẹnìkan díà Ah, ìyá ní ká lọ pè wá kẹ́hìndé dámilọ́lá ọlọ́run kò dira fún ọ yá kàpá dàlí kàpá ó ní àkàrà ìyá ní wọ́n lọ pè wá ó ní ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ dádúgbò ni ọmọ òfin ni gbogbo ẹni tí ọba tajà gbọ́dọ̀ rí ni lọ́yọ̀ òbòlò ẹ máa rí àánú gbà ó ní màmá mo fowó mo ti fowó ra eré o màmá ní rárá o lọ́mọ tàgbàdo ìdí ah, mo f fún ọtí ẹnu báwo bá ti wá gbọ́ ọ̀gbọ́n náà nù ìmọ̀ sàtà lọ́mọ tàgbàdo lọ́mọ tàgbàdo lọ́mọ tàgbàdo ẹ̀yà lọ́run ò lè ta ọba ń bu àkàrà náà ni ọba jẹ náà ọba lọ ọba màmá màmá kọ́ ọmọ jẹ náà màmá ní à ah, ká ó ebi mo ti sọ fún ọ nǹkan fẹ́ ta sí ọ ni olúwa dira fún mi ọ̀tọ̀ ni ìran tó gbé dání ọ̀tọ̀ ni ìran tí ìyá gbé dìde ẹnìkan gba sọ́ọ̀bù ó jẹ ká kẹ́míìsì ó kó oògùn màmá ni wọ́n lọ pè wá wọ́n ní tó fẹ́ máa ta oògùn bẹ́ẹ̀ ni ó ló fẹ́ máa ta màmá ni sẹ́wọ̀n òjúwe fún ọ ni ó ní rárá ó ní lọ́mọ tó epo ẹ̀gẹ́ ah. <laughs> epo ẹ̀gẹ́ ìyá ni epo ẹ̀gẹ́ kíni ó ní wò mí ìdí máa fún ọ lọ́ọ́ta o <laughs> ó ní ọmọ tó ń jẹ ewúrẹ́ ó ní lọ́mọ tó epo ẹ̀gẹ́ ah, sọ nínú ayé tá a wà yìí ni o ẹnìkan ti dominate àdúgbò. Ah, ohun tó bá ní wọ́n ṣe ni wọ́n ṣe tèmi tọ́pẹ́ ẹ máa rà àdógbà wọ́n sọ tẹ́lẹ̀ ẹni jẹ gàba ní ọmọ náà tó ń darí ayé rẹ síbi tó wù ẹ má sàlí kàpá ọwọ́ bínú olúwa kọ́ kọlù o ọmọbìnrin kan bá ń gbóyè wárí ànúgbà wò ọ̀dọ́ rẹ̀ ní ti ń ránjẹ ń ta ráìsì ọba dọjọ́ kan lọ́ba ráìsì ta ráìsì ọmọ náà ah, ó ní ètò ọ̀rá ń ta jìnnà ó ní padà wà á rà mí obìnrin yẹn ń ṣe báàgì ráìsì báàgì ráìsì tí ń ṣe o abọ́kọ̀ kan ní ọmọ rà abamẹ́lẹ̀ ọgbọ́n gaba bí dakọ̀rọ̀ rà kó rẹ́sì wa lọ́ba fijọ́ kan bá lọ rà wá ta ó sì tè ó jìnnà nígbà òdìjọ́ kejì lè gbọ́ àdá àjẹnà bá ń bẹ lẹ́sẹ̀ egbò bá dé o ó wo egbò lóṣù mẹ́fà ó wo egbò lóṣù mẹ́jọ ọba lọ bá màmá màmá mo dé o egbò yìí ni o gbogbo bí mo dé wọ́n ní lọ bẹ̀ yín màmá kan ṣe báyìí ibi ẹsẹ̀ Mama màmá kan sí màmá kan ra lọlẹ̀ wọ́n ní gbẹ́sẹ̀ sókè nàkíwò ọba gbé òkè màmá yẹn bá ṣe báyìí ṣebí kò rò. that it is lost money. máa manage ẹ̀ bàgbà tí ó rò. the manager of is money. smiling. bàbá dira fún mi. olùwà bá wà mí. ayé eléyìí dá wa iná ni o. olúwa dira fún mi. kí n lè bọ́ lọ́wọ́ àwọn tí ń dojú mi. ìwọ ni ò sí yọnu. he said there is no problem. paulu apostoli. paulu apostoli. ó sọ fún timothy. ogóre wájú ẹ̀ yìí. ṣùgbọ́n lọ jà. ọgọ́ àfà. a máa ṣàdálẹ́ àkàpà. ẹ̀mí dira fún mi títí wàrí àánú gbà wá dira fún mi dira fún mi dira fún mi dira fún mi dira fún mi dira fún mi dira fún mi dira fún mi dira fún mi dira fún mi dira fún mi dira fún mi dira fún mi dira fún mi dira fún mi olúwa dira fún mi fi agbára rẹ dira fún mi fi agbára rẹ dira fún mi ọmọ tó ẹgbẹ́ gbogbo ìyàmọ̀ rẹ ọlọ́wọ́ ìmọ̀ kàfà àní kí ọlá ayé rẹ̀ rí àánú gbà ẹ gbé gbogbo ìyàmọ̀ rẹ ọlọ́wọ́ ibi ó parí ẹ̀ sí láre yóò bà ọ́ lẹ́rù àwọn alágbára ló fi pa gbà ọ̀rọ̀ rò fáwọn alágbára gan ṣùgbọ́n wọ́n fi pa gbà wọ́n gbà pẹ̀lú ipá báyìí lolúwa sọ ọ̀gá ìwọ sàmẹ́ mo bẹ Jésù tì ọ́ ìdíra tí ó borí ogun ọlọ́run kò díra fún ọ kó lè borí àbàmì ọ̀rìnrìn àbàmì ọ̀rìnrìn tí ń rìn ọmọlẹ̀ kó lè borí ọkọ ọ̀run kó lè borí oúnjẹ ojú oorun kó lè borí àlá tí ń dá ọ padà síbi tó gbé rí báyìí lolúwa wí mo sọ tẹ́lẹ̀ olúwa dira fún ọ abídèmí wà rí àánú ẹ pé àwọn ènìyàn wọlé ìmọ̀ sàdáàlì kàbàkì àdàmàsáàlì èkèrú àdàm ẹgẹrú gẹ̀dáàlì màkàbà ẹnìkan sàmì mo béèrè fún ìdíra ọ̀run bá a bá rí àmì ṣe lónìí olúwa dira fún ọ olúwa dira fún ọ olúwa dira fún ọ olúwa dira fún ọ ẹ̀mí mímọ́ dira fún ọ àní wọ́n ń sọ fún ọmọbìnrin yẹn mo ní kó lọ sílùú ọmọkùnrin yẹn mo ní lọ bá màmá rẹ lọ ra nǹkan báyìí lọ ó ní sọ fẹ́ dìde ó ní pásítọ̀ yín ní ọkọ̀ yín ó ní aró orí kunkun tí bàbá bàbá rẹ ṣe láàfin fògo rẹ sábẹ́ dojú alẹ́ ó ní ìdèwọ́ náà ṣe ó ní mo ní ọgbọ́nsẹ̀ dúdú ó ló ló lè gbà ó ní ìyàtọ̀ jẹ bàbá rẹ ó lọ fẹ́ kí n disipline ẹ̀ ó ní sọ fẹ́ dìde ó ló fẹ́ dìde ó lọ fẹ́ dìde ó ló fẹ́ dìde ó ní sọ lágídí bàbá rẹ ó lọ lágídí wọn ó ní bàbá rẹ tó ló lágídí ó ní wo bí ọ wà ó ní tí n bá fún jẹ ni ó ní bí wọn náà bá wá fẹ́ lágídí ó lọ bì kankan ó ní pásítọ̀ tó ní ọ wá wọ́n mọ̀ mí wọ́n mọ̀ pé ńlọrọ̀ rùn ó ní ṣùgbọ́n gbòó ti wáyé àwọn nǹkan ti sọ rẹ̀ ó ní gbòó dé ìní ìsìn ayọ̀ǹda rẹ̀ ayọ̀ǹda rẹ̀ ọ̀yà máa lọ ọjọ́ kẹta lọ́ba ríṣẹ́. he was employed. Mm. Hey masali akapa. báyìí lolúwa wí. Oh mo sọ tẹ́lẹ̀ ẹni tí ń bẹ nídìí ọ̀rọ̀ rẹ tí ó fàyè gbà pọ̀ lọ bọ́ ọ bá sàmì ọlọ́run kò kọlù wọn náà aya masali akaparu makabaru adali masali kapaki ẹni tí ń bẹ nídìí tó ńlá kọjá tí ó fàyè gbà kọ́ kọjá lọ mo pé ìpè ọlọ́run àwọn àpọ́sẹ́lì ó kọlù láàárọ̀ yìí ẹni tó dúró lórí ayé rẹ tó ní kò síbi tó lọ mo pe Jésù bọ́ ọ bá sàmí Olúwa kọlù láàárọ̀ ẹni tí ń fa ayé rẹ dààmú ẹ tó dúró ti àyànmọ́ rẹ tó lóun ò ní kó o ṣe rere mo bẹ Jésù bọ́ ọ bá sàmí Olúwa kọlù láàárọ̀ oh, àwọn tí ń fi ìrìn àjò rẹ yọ ọ lẹ́nu àwọn tí ń fi iṣẹ́ rẹ yọ ọ lẹ́nu àwọn tí ń fi àyànmọ́ rẹ dààmú ẹ àwọn àwọn tó takú ti àyàmọ́ rẹ̀ tí wọ́n láwọn ọ̀gbà kó o ṣe rere mo bẹ Jésù bọ́ ọba sàmì olúwa kọlù wá olúwa kọlù wá olúwa kọlù wá olúwa kọlù wá wá gbàdúrà gbogbo ìgbèkùn tó dè mí ẹja lára mi gbogbo ìgbèkùn tó dè bẹ́ẹ̀ ni sà ẹ eh, torí a máa wọ inú àánú lọ ṣùgbọ́n ó rí sáàmù yẹn ó nílẹ̀ bodò eh? bábélì níbẹ̀ la ti jókòó ẹ̀gbọ́dọ̀ bábílónì a jókòó níbẹ̀ la ti jókòó ibẹ̀ la ti jókòó àwa ti jókòó a sọkún nígbà tá a rántí Síónì a fi dùrú wa kọ́ sórí igi wílò rẹ̀. ẹ tó wà láàrin rẹ̀. níbẹ̀ ni àwọn tó kó wa nígbèkùn. wọ́n ń béèrè orin lọ́wọ́ wa. àwọn tó ní wa lára. wọ́n ń béèrè ìdárayá wípé ẹ kọrin Síónì fún wa. a ti ṣe wá kọrin ìlú wa nílé àjèjì. Jerúsálẹ́mù. ó rí i pé méjèèjì tẹ̀léra wọn ni. bó ti parí ìgbèkùn Íjíbítì. ti Bábílọ́nì yẹn ni sáàmù yẹn kan. sáàmù méjèèjì méjèèjì tẹ̀léra wọn ni ìgbèkùn tí ń fọjọ́ orí ẹ̀ sòfò oh báyìí lolúwa wí o èmi rán àṣẹ jáde iná olúwa mú láàárọ̀ yìí ìmọ̀ sàdáàkì pa ohun tí wọ́n kọ́ ní gbèkùn ó ní téèyàn ń gbìyànjú tí ò tó lọ́wọ́ wọ́n di ayé ẹlòmíì mọ́lẹ̀ wọ́n lu ẹgbẹgbẹ̀rún ọdún kò lákọ̀ọ́lẹ̀ rere àmọ̀ sàdáàkì pa oh. ta ló kó ayé rẹ ní gbèkùn greater than life. Ìdè tó fi dè ọ́. The one that used to tie you. Báyìí lolúwa wí o. Ọjà lára rẹ̀ ayama sadali kapa hmm. aruma dali keruada ẹgẹ yalima sada egerua yalima kaba gbogbo ìdè tó dè mí ìdè tó di ọdún ayọ̀ mi ẹja lára mi ẹ̀yin ìdè tẹ́ẹ̀dì ayé mi ẹ̀yin ìdè tẹ́ẹ̀dì ọdún ayọ̀ mi kílẹ̀ ń ṣe lára mi ọyẹ ẹja ọyẹ ẹja ọyẹ ẹja ọyẹ ẹja ọyẹ ẹja ọyẹ ẹja ọyẹ ẹja.

makabaru gẹ́gẹ́ ẹ̀yà ya dada ale makabaru ada adarí àkàyà ale makaba èdú ayé ale makaba gbogbo jéènì ayé lára mi ẹ máa já jéènì ayé ẹjẹ ńlá sẹsẹ ní jéènì àìfojúrí tó dè ọ iná já lára láìdé owó aláǹtakùn kò lè digi ó lè dé ènìyàn òwú aláǹtakùn bí iná bá jó gbogbo olé iná òfì ilẹ̀ agbára náà ká ṣùgbọ́n iná kan bẹ tó ju náà lọ ó ní iná olódùmarè because the bible say our God is a consuming fire gbogbo chain ayé tó di ayé mi mọ́lẹ̀ ẹ máa já láwálé ti sùn báyìí ìmàsáálí àkàpà ẹ̀yìn ìta

program yìí. Share this program. Ṣé tí mò ń sọ yìí ọ̀nà? I understand it sir. Ìgbèkùn Bábélónì. The abuse of Babylon. Olo burú jù. That was the worst part. Olo o le jù sa. The worst. Wọ́n jìyà bí aláìlọ́lọ́. They suffer as they have no God. Ìgbè seventy years ni o. seventy years captivity. Ṣùgbọ́n seventy years. But seventy years captivity. Wọ́n mọ̀ pé nǹkan ju nǹkan lọ. Wọ́n gbé ayé ìpọ́njú. They live a life of affliction. Inú igbó ni wọ́n fi wọ́n sí. Wọ́n jìyà bí aláìlọ́lọ́. Wọ́n jẹ bí aláìlọ́lọ́. They dààmú o. Gbogbo ìrìn àjò wọn. Pàbó lọ́jà sí o. Ìgbà seventy years ti pé wọ́n fẹ́ jáde Bábílónì nínú you are going nowhere wọ́n lọ bá olúwa olúwa àti pé seventy years tó o náà máa lò mí yá jáde lọ ima sadali kapa bóyá tí mo sọ yìí ọ èmi ò mọjọ́ tí wọ́n ti dè ọ́ ṣùgbọ́n mo pe Jésù sọ̀rọ̀ rẹ mo wọ ọmọjẹ̀mú olúwa lọ olúwa tú ìdè rẹ olúwa dáre ayé rẹ rí àná àní wọ́n de ọba bíbélì pé ó tú ìdè ọba aya masali akapa uh-huh. edu yali makaba alumake yali oh, kapa oh, báyìí lolúwa sọ abàmì ìdè tí wọ́n fi dè ọ́ àgádágodo abàmì tẹ́ fi di ayé rẹ ẹnìkan sàmì ọjà lára rẹ oh, ìdè ìdè ogun tí ọ̀daràn sà ìdè mẹ́rin ni wọ́n fi dè kẹ́tẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn ẹnu ìloro méjì ẹnìkan bẹ́ẹ̀nbẹ́ àti àbá tí fi kàn án ó pé mélòó <laughs> láàrin nígbà àwọn bá lè de kẹ́tẹ́kẹ́tẹ́ níbi mẹ́rin mélòó mélòó wá ní èèyàn tó wáyé tó kúkú ẹjẹ́ nìkan sàmì ẹ̀sìn láyé kan ayé kì í de kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀sìn ló lè lọ kẹ́tẹ́kẹ́tẹ́ ibi ẹ bá fi sí ní ọwà wọ́n máa fi sínú ilé tiẹ̀ yóò dùn bẹ́ẹ̀ torí kò síbi tó fẹ́ lọ òun yìí lọ bì kankan ṣùgbọ́n wọ́n rí ògo lára rẹ̀ ẹnìkan rógo lára rẹ̀ ọwọ́ ń fi ògo gbomi lójú ẹ̀ báyìí lẹni tó pè mí wú èmi ránṣẹ́ bí wọ́n bá sàmì ìdè rẹ̀ jẹ́ lára rẹ̀ ayama sadali akabaro makedali kaba ẹ pé àwọn ènìyàn wọlé ẹnìkan mọ̀ pé ológo ó ní ògo rẹ̀ bí o nínú ó di àyànmọ́ rẹ̀ mọ́lẹ̀ mo rán àṣẹ láti inú jògbójò jogún agbára olúwa bí ìwọ bá sàmì ìdè rẹ̀ já lára ìdè rẹ̀ já lára ìdè rẹ̀ já lára ìdè rẹ̀ já lára ìdè rẹ̀ já lára ìdè rẹ̀ já lára ìdè rẹ̀ já ẹnìkan lọ sẹ̀wọ̀n ó ló fẹ́ dọ̀ dúró ó dè ọ́ gbogbo ìdè rẹ̀ olúwa já lára láàrin jẹ́ n ṣàlàyé kankan fún ọ ọmọbìnrin kan ó fẹ́ ṣe introduction ó fi ọkùnrin fọdún márùn ọdún márùn náà fi befriend ara wọn wọ́n wá fẹ́ ṣe wedding wọ́n lọ ṣe introduction ní ìlú wọn a máa pọ ọmọbìnrin yẹn ní Calabar ó kọ́ tá n pọ ọmọbìnrin yẹn lọ ọ lọ ṣe introduction nígbà tó dé láti ibi introduction ní bá ń gbẹ ọ ń gbẹ ọ ń gbẹ ọba lọ ṣe test wọ́n lọ ti ní HIV wọ́n tó bá pè mí nígbà mo dé Àbújá mo bá gbàdúrà fún mo ní HIV kan ọfà ayé ní ń bẹ lára rẹ wọ́n ní kí ọkùnrin yẹn kọ́ lọ ṣe tẹ́ẹ̀fì ọkùnrin yẹn ṣe tẹ́ẹ̀fì o kò lé HIV o ó láwọn ń bára àwọn sùn látọdún márùn àwọn ti ń súnmọ́ra àwọn òun ṣe lé ní òní ọkọ òní o ọkọ bá ní òun ò lè fẹ́ ni tó lé HIV ọkọ bá fi ilẹ̀ ọkọ lọ fẹ́ ẹlòmíì ọkọ ṣe wẹ́ẹ̀dì pẹ̀lẹ́ lomi mo ní kò lè hiv ọfà ayé ni ẹnìkan sàmì ohun táyé fi sí ọlá láti gba ire rẹ lọ́wọ́ rẹ bí ìwọ bá sàmì ọjáde lára rẹ. mo ní bàbá ọfà ayé ni wọ́n ní kí n má sọ̀rọ̀ jàre wọ́n ní gbogbo ẹ̀ náà lọ́fà ni wọ́n ní hiv mo ní i know what i'm saying ọfà ayé ni sà èkè yálì mà makabaruwa ma mo ní ọ̀fà ayé ni fẹsọ̀ bí God bless you ma ìmọ̀ sàdáàlì kàpáàkì ohun táyé tọ́jú sí ọ̀la láti gbàre rẹ lọ́wọ́ rẹ mo pe Jésù sí ọ bọ́ ọba aráyé sàmí ọba ilé jáde mo lọ ni wọ́n lọ kọ́ mo lọ ni wọ́n lọ kọ́ àríyànjiyàn ìjọba mo ní ẹmẹ wulẹ̀ jájiyàn ma ẹ ma lọ nígbà ọkọ ṣe wẹ́ẹ̀dì tán ọkọ fóbìnrin tó fẹ́ lóyún obìnrin yẹn bí ọmọ ọmọbìnrin kalaba ẹ bá tó fẹ́ra padà ẹ bá ń padà ọba lọ ní ẹjọ́ lọ lu wọn ọba lọ lu wọn ní girama wọn bá rí ilẹ̀ o ọkọ rẹ̀ ńkọ́ ó ló ti fẹ́ lómi ó ní jò ní tó wá ṣe wẹ́dì ìwọ fún mi lẹ́ran tó léegun ìwọ fún mi lẹ́ran tó léegun tó ti wá padà fẹ́ ọ ṣẹ̀ṣẹ̀ mọ́kọ mi wá tó wà fún mi lẹ́ran gidi nígbà ńlá tó so yé pọ̀ tíjọ́ ò ní ìtò fún mi lára tó lè gun ìyẹn ti bá tiẹ̀ lọ́nà ọba bú sẹ́kún ó padà sàbújá ń sanra padà ó sì tó sanra ẹ sà ẹni tó ọdún márùn ti fò fò kò lè ríra padà mọ́ ogun ti fọjọ́ orí ẹ̀ tó kù báyìí lẹni tó pè mí bọ́ ọba sàmì èmi gbàdúrà ogun yẹn jáde lára rẹ̀ ogun afọjọ́ orí ẹni tó kù tí ayé fi dè ọ́ báyìí lọ́lúwa sọ mo rán àṣẹ jáde iná gbé jáde lára iná gbé jáde iná gbé jáde nínú ayé tá a wà ní ọ̀rẹ́ èèyàn ṣe wedding wọ́n padà sí Èkó orí ọmọ bí o mo rán àṣẹ sí ọ ta ló fojú sí ọ tó ní bó o ṣe lọ lọ́ọ̀bọ̀ bó o bá sàmì iná kọ́ bọ́ọ̀lù náà ó dé Èkó kọ̀ọ̀rọ̀ ọmọ bí lẹ́yìn ọdún mẹ́sàn-án olúwa ní kọ́ lọ kó se bẹ̀ lọ kọ́ ẹran kọ́pọ̀ kó se lọ fún girama o kó se ẹran lọ lé nígbà ó gbé ẹran délé ẹ sà ní ó bá gbé ẹran lẹ̀ wọ́n ní ẹran rèé màmá yẹn bá béèrè pé nígbà ó ṣe wedding ìbádọ̀ mi ló gbé kéke nígbà ó ṣe wedding ẹran tó léegun ní ẹmu wa tó ti bímọ olóògùn bímọ ọkọ rẹ iṣẹ́ rẹ pọ́pọ́ ló ti bàjẹ́ gbogbo nǹkan ti dàrú má wọrí màmá yẹn wà ní ọwọ́ agbẹ́rẹ́ wà ní ìsìn ọ̀dà má wọrí màmá bá ń fi ẹran kan ẹnu kò sí èyí tí ó ẹran mọ́ a kàn fẹ́ yín fún ata a sọ nu abọ́ a fẹ́ yín fún ata bó ṣe sa ẹran bí ẹran seven thousand eight thousand jẹ́nu ọbẹ̀ ó fi kan ní òfin ilẹ̀ lọ ó ló lóyún lóyún ẹni dè ọ tó ní òun lòún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sí tó ṣe mọ sọ tẹ́lẹ̀ ọlọ́run kò mú balẹ̀ níwájú ẹ̀ ọkùnrin kan sunkún nínú church mi níwájú ọdún bíi méjì sẹ́yìn ó bú sẹ́kún ọ̀gá kí ló ṣe yìí ó ní nǹkan ẹ lọ bá madam nílé nígbà òdebẹ̀ mo ní dọ̀bálẹ̀ ló lóru wọ́n dọ̀bálẹ̀ fún madam madam sọ pé bọ́ọ̀bà dìde láyé lọ rẹran eight thousand wa ó ní bàbá yìí ní eight thousand lọ́wọ́ bó ni màá ti rí owó bó ni lọ ta bọ́ọ̀bà ní awọ fún awọ inú fún inú òde èèyàn bá ní yóò fi rẹ̀ ní ẹ̀ ọba rẹ̀ rẹ̀ eight thousand wọn lọ́mọ lọ́dọ̀ mọ́ àwọn ọmọ wọn ti lọ ní ọkọ àwọn méjèèjì náà ló kù madam bá sẹ́ran eight thousand wọ́n jẹ́ lọ́jọ́ kẹ́ni ó sún wọn wọ́n jẹ́ lọ́jọ́ kejì èyí tó kù wọ́n dà sórí ak kìtà ó ní wọ́n pè ọ̀la ìpẹ́ ọ̀sẹ̀ kejì ó ní wọ́n pè fún iṣẹ́ àwànú ayé agbára táwọn kan ti ń fagbára yẹ̀yàn jẹ gbé agbára rẹ wọ̀ mí o ayé agbára la wáyé o agbára tí gbáyé ò lè ká jésù kristi gbé agbára rẹ wọ mi ẹnìkan sàmì abàmì ìdè tó di ayé rẹ lórúkọ jésù ó jálẹ̀rẹ̀ rẹ amasali akavada likeruada ta ló di ayé rẹ mọ́lẹ̀ ta ló di àyànmọ́ rẹ ta ló kó ayé rẹ nígbèkùn ta ló kó iṣẹ́ rẹ nígbèkùn ta ló kó àyànmọ́ rẹ rẹ nígbèkùn báyìí lọ́lúwa wí o lónìí ìdè rẹ ọjà lára rẹ ọjà lára rẹ ọjà lára rẹ ọjà lára rẹ ọjà lára rẹ ọjà lára rẹ ọjà lára rẹ ìránṣẹ́ ọlọ́run ọgbà àwẹ̀ àwẹ̀ forty one oh, days nígbà ọ̀parí ó kúnlẹ̀ ó ní bàbá mo ti gbà àwẹ̀ tán ẹ bá ń fàṣẹ sí mo lọ́jọ́ mélòó lọ́gbà ó ní forty one day olúwa ní ọ̀padà lé lọ bá yàwó rẹ kọ́bọ̀ fàṣẹ sí ọ̀rọ̀ orí òkè ọlọ́kan lẹ́nu ọba lọ lé lọ bá yàwó nígbò délé ìyàwó rẹ ní kọ́lọ̀n fàṣẹ sí jésù olúwa wa kọ́ ọgbà one twenty years ó lè mú nkankan ọ̀ dà màpá yé mẹ́ ọba ọba pè mí mo ní kó ní kí ló fẹ́ ó ní kí ló fẹ́ mo ní ọlọ́ra nǹkan ọbẹ̀ fún kó ṣe pẹ́pẹ́ àti furu kọ́ máa súnmọ́ kó gbé lọ lé ọ wá gbé lọ ọba nílé ó ní mami ó ní amabio ó ní ṣebí ńgbà tó o ní mọ́tò ṣebí inú mọ́tò ló ti ń yálè ó ní wọ nígbà tó o ní mọ́tò mọ́ ní ẹ̀mí mọ́ ìyàlè lórí òfurufú ìmọ̀sáálí àkàpà ìwọ náà fọwọ́ bí ọwọ́ gbé nígbà wo òfin sí ọ ọjọ́ ọba ti lówó lọ́wọ́ ló ń lejú nù lé ọjọ́ ọba lówó lọ jẹ́ǹtù wò mí ọkàn pẹ́ lóko oko retí ògo bẹ́ẹ̀ ni sà ìmọ̀ sàdáálì kàpà ọjọ́ ọba lówó lọ lówó lọ́wọ́ ó ṣe bí èèyàn gidi wọ́n á máa béèrè pé bóde ọmọ sọpọ́ olúwa lòun o ọjẹ́ jẹ́ǹtù kọ́ ọmọ dara rẹ̀ láàmú báyìí lolúwa sọ mo rán jáde ìdí àbàmì tó di ayé rẹ̀ ọjà lára rẹ̀ ní february nú àbọ̀lẹ̀ nínú ọkọ̀ ní february nú àrúbọ sí ọlọ́run ní february ọlọ́run ṣèlérí fún noah ní february Noah bẹ̀rẹ̀ ayé titun ní February Ọlọ́run fún Noah ní àṣẹ láti pàṣẹ lórí ohun gbogbo o méje ló ṣẹlẹ̀ láyé Noah ẹnìkan wà níbí níbi wọ́n gbàgbé rẹ sí bọ́ ọ bá sàmì àánú gbé ọ jáde ibi tí wọ́n gbàgbé rẹ sí mo pé ìpè ọlọ́run àwọn àpọ́fẹ́lì àánú gbé ọ jáde ibi ogun sọ ìran rere tó ní sí. má yí lolúwa wí. bí ìwọ bá lè sàmì. àánú gbé ìran rere rẹ oh, jáde. àánú gbé ìran rere rẹ oh, jáde. àánú gbé jáde. Oh, emasada likapa. àdádàrí gèdú yamasada. ẹ̀gẹ̀gẹ̀rú gẹ̀dá likapa. ayamasada liakaba. ní ilẹ̀ gbàgbé tí ayé sọ sí tó ti ń lọ.

ìdè kan bẹ tí ń jẹ́ de orí. there is a body called that of the head. amasali akapa àbí bẹ́ẹ̀ yẹn bá ṣe àtúnṣe sa. there must be remedy. gbogbo ìdè orí wa. there is head bondage. head bondage. ẹni tó ṣe. he that you offended. ọkọ mi lọ sí ẹ̀yàwó rẹ̀. some husband offended their wife. nígbà owó dọ́wọ́ ẹlòmíì. why some people were. orí ọmọjọ́ òní. tí mo pè jáde. that I call am. ọlá ni pẹ̀kọ́ wàrí ànúbà ẹ sí à program. ń ilé. he was feeding house. ìyàwó tó fi ọmọ pé ń kọ́lé. did not know. ó sì fi fẹ́ kanlé. and about to do business. ìyàwó rẹ̀ did not know. is jẹ́ kò jẹ́ yàwó ọmọ ó ti rẹ́ ilé lọ́wọ́ kò ọmọ mo béèrè pé kí ló dé ó lóun ọmọ láì ó ní ebi àwọn ibi àwọn ibi àwọn jọ ń gbé ó ṣe nǹkan lẹ́yìn nígbà ọba ti lówó lọ́wọ́ ìdá ṣe àwọn kan bẹ bówó bá ti dọ̀ wọn wọn tọ́jú ìyàwó mọ́ ìdè orí jàjọ ògùn lọ wọn bí ọ sọ fún ọ pé ìyàwó rẹ ní ṣe ọ ọwọ́ àlọ́ kó ẹ̀sẹ̀ ọlọ́ọ̀fẹ́ lù ìwọ náà wo ibi tó o ti parọ́ fún ó lè jẹ́ ẹlẹ́dàá rẹ̀ ní fìyà jẹ ọ́ wọ́n sọ fún ọ pé àbúrò rẹ ní í ṣe ọ́ àbúrò lè ti jìyà lórí ẹ̀ ṣùgbọ́n kí ẹlẹ́dàá rẹ̀ ọmọ gbà kó fìyà jẹ kọ́ ọ wá máa yẹn jẹ lọ́nà kan à ń pe ìdè kan nídìí orí ìwọ àtẹ̀yẹn jọ gbaṣẹ́ pọ̀ ẹjọ́ ṣiṣẹ́ òfun lẹ́tọ̀ọ́ tiẹ̀ lẹ́yìn ọdún mẹ́sàn-án ọbẹ̀rẹ̀ àìsàn wọ́n wá lẹ́nìkan ní mẹ́ni ọ̀rọ̀ ọwọ́ ń lọ báwọn àjẹ́ ẹlé bí orí rẹ pé ta lọ́sẹ̀ yìí mà sáálí àkàbà ẹlòmíà ló má jẹ alájẹ níyàwó ẹbí léèrè pé kí níyàwó ẹ ṣe ẹni tó tọ́jú tó wá alájẹ ni ẹlẹ́dàá rẹ̀ ó lè jọ ní báàkì ẹ ẹsẹ̀ ọ̀tún àtẹsẹ̀ òsì jọ ṣiṣẹ́ pọ̀ ni behind any successful man dàbọ̀ bí èwù mọ̀ ọkùnrin aláṣeyọrí obìnrin wà mẹ́ ṣùgbọ́n gbọ́ ṣàṣeyọrí tán ọyọwọ́ òru lọ wọlé bí wọ́n bá ti bí ọ̀pọ̀ ọ̀pẹ́ ó ń tọ́ sọ ni pé sọ ya wèrè ìwọ lọ fẹ́ máa mọ́nítọ̀ mi ni ọ sọ́ra rẹ di láńlọ́ọ̀dù ọ̀fọ́lọ́run là ń bẹ̀ àwọn ò ń wọlé lóru gẹ̀dọ́ àwọn aago ńláńlá aago kéékèèké bíi one two ó ti mú nǹkan ó tiẹ̀ ń gbóbìnrin wọlé sórí matrimonial home rẹ ó ní òsì tí ó ṣẹlẹ̀ abímbọ́láwọ̀ àrí ànúgbà ó ní òsì tí ó ṣẹlẹ̀ nígbà tí rí àjò wa dúró ọw wá ń gbàdúrà kí ó ní ẹnìyàwó rẹ làjẹ kò sí ọ o orí rẹ ní ń jà orí jàjọ ògo lọ ìmọ̀ oh, sàdáàlì àkàpà ọ̀pọ̀lọpọ̀ rìn lọ́pọ̀ ti rìn ó ẹ wo màmá yẹn ọmọ méje ló bí olúwa ní kò lè jẹun ọmọ olúwa kí ló dé tí ò lè jẹun ọmọ olúwa èyí ó ṣe bímọ méje débi ń pa tí òrò jẹjẹ ọlọ́run ní kí lọ pè wá mo ní kí lọ bá ń pè é nígbà tó dé olúwa ní kí n máa gbàdúrà fún bó máa tú àṣírí fún mi mo bá ń gbàdúrà lọ ọlọ́run tú àṣírí fún mi mo wá béèrè pé ọmọ méje lẹ́ni méjèèjì òdìdé ó ní bẹ́ẹ̀ ni olúwa sọ fún mi pé ọjọ́ tí ẹ bá kú ni méjèèjì máa dìde ó ní kí ló dé olúwa pò ló ń gbé ọwọ́ lé wọn mọ́lẹ̀ títí kẹ́ ẹ fi jáde láyé náà ó ní kí ni rísìn olúwa pé nínú ọmọ méje tẹ́ ẹ bí èwo ni èsè tọkọ yín ó ní méjì ni ọkọ ló ló fi tọ́jú ọmọ méjèèje ọkọ ọmọ pé ìyàwó òun ní àlè ó gbé ọmọ ọba fọ́sùn ọkọ tọ́jú ọmọ méjèèje wọ́n graduate o ọkọ kú owó ẹfẹ́ máa jẹ́jẹ́ tí o ṣe ayálí màkàbàrú màkàbàdà gbogbo omi tí ìdí orí ti dè ọ́ ọlọ́run ìpè àwọn àpọ́sẹ́lì oh, ó fi àánú tú ọ lẹ̀ máa sádàlíà kàfá dàyà màsálíà kàfá ó ní méjì ni. Just two mo ní kọ́ lọ bá wọn kọ́ lọ jẹ́wọ́ ohun tó ṣe kọ́ lọ bá ọlọ́run kọ́ jẹ́wọ́ fọlọ́ ọkọ ti kú ṣùgbọ́n kọ́ jẹ́wọ́ bá wọn àwọn ọmọ gẹ́ ọmọ bàbá wọn àkàyálì màkà àyèkéde alaka ramata ayé rẹ̀ rí ànúgbà máa sàlí àkàbà ìdí orí wà a máa dèèyàn bọ́ọ̀ bá níyàwó tọ́jú ẹ̀ bọ́ọ̀ bá bímọ tọ́jú ẹ̀ ọmọ ojúṣe you know the right thing to do when you refuse to do the right thing you will remain the same ọkùnrin kan gba iṣẹ́ five hundred million wọ́n ní kó supply ọjà lọ́pọ̀ ọbẹ̀ wa gbé mi ọbẹ̀ gbé mi délé ẹ̀ ìyàwó rẹ̀ fóúnjẹ fún ọ̀fẹ́ràn mẹ́ta abẹ ó ní ìwọ ó ní olọ fíléèjì wa o ọ̀sẹ́ ni ó lè bá ń sọ ó ní jẹ́ẹ̀kì máa clear láìsẹ̀ ó tó bá ti lè clear ọlọ́ọ̀ padà sóko nù ó lọ́ọ̀ lọ oko wa o ọlọ́ọ̀ bàjẹ́ èmi ló gbóúnjẹ fún tọ́ọ̀kà kúnlẹ̀ sùn ọmọdún èèyàn tó dúró tì Ah, ó yẹ kó o gbé oúnjẹ lọ́wọ́ títí tí màá fi jẹ tán tí màá jẹ lọ́wọ́ lórí ìkúnlẹ̀ ọmọ pọ́ bá ní rìn mo ti wọ́ ọmọge tọ́da ẹgbẹ́ ìyàwó ní ti rìsífù gẹ ìkọlù gẹfẹ wọ́n sì gbé ní sáìdì ilé bàbá àdìdẹ kọ́lá ìkíná ń pè bẹ̀yẹ lókè àdó òkè àdó ni wọ́n ń gbé o wọ́n ń gbé bẹ̀ ń sùn bẹ̀ ń jí o ṣùgbọ́n lónìí wọ́n ń bẹ ní mọ́níyà lọ́nà mọ́níyà lọ́nà jàyè ibẹ̀ ló kó lọ lórí kò rí iṣẹ́ gbà kò rówó ilé sẹ́mọ́ gbogbo nǹkan ti lọ ẹ sà ẹlẹ́dàá ìyàwó ló pèsè nígbà tó wá gbúrò pé nǹkan ń bọ̀ wá ọ sọ fún ìyàwó pé yọ padà sóko ọwọ́ ọmọge ìgbọ́mọge kì kò tiẹ̀ tí ì lọ tóun ti bẹ̀rẹ̀ ẹlòmíì bá ilé ní five hundred thousand ah, ìyàwó rẹ̀ ò lè mímọ́ nù lé á ní sẹ́ẹ̀ dá mi mọ̀ ní ìrọ̀rùn o mo lé o o landlord of ọlọ́run là ń bẹ̀ ya o ìmọ̀ sàdákàpá gbogbo omi tí orí di ọmọ báyìí lọ́lúwa sọ bọ́ọ̀ bá sàmì àánú tú ayé rẹ̀. Oh, o tí mo sọ yóò ní túmọ̀ sáwọn kan ọmọdé kan bẹ ń wọ ọmọ kọ̀rọ̀ ọmọ bí wọ́n wá gbé ọmọ yẹn wá ẹ pásítọ̀ ẹ pásítọ̀ ẹ ló mú wá bá mi nígbà àwọn dọ́dọ̀ mi wọ́n ní gbàdúrà fún olúwa kó súre fún ọ kó rà ànú gbà olúwa ní kí n wò ó kí n wò ọmọbìnrin ìdè orí de màmá rẹ̀ ìdè tó dè ya rẹ̀ lóde màmá rẹ̀ sẹ́ oyún oyún oṣù márùn-ún àbọ̀ wọ́n sẹ́ fún yàn ẹni tí wọ́n sẹ́yún fún ìrántí ọlọ́run lọmọ tí wọ́n sẹ́yìn. the child was a minister of God. màmá yẹn sẹ́yìn yẹn nọ́ọ̀sì ni pé torí ẹ̀ ló náà fi ṣe ọmọ kan ṣoṣo tí nọ́ọ̀sì yẹn bí nínú ìdíje fi ń wọ́ ọmọ nìyẹn. mo bá ní ó gbé màmá ẹ̀ wá ó gbé màmá wá màmá ní à ah, ó sì jẹ́wọ́ lẹ́ngbà ni o wọ́n fẹ́ fóònù lówó tọ́pọ̀ ló ń fi sẹ́yìn o ló ń fi bẹ́ẹ̀ nìyẹn sẹ́yìn o olúwa pé ó ti sí ọmọ rẹ nínú torí di orí ẹlẹ́dàá ọmọ tó kú yẹn ó kígbe fún ẹ̀san olúwa wá ní. God said. Tí ọmọbìnrin bá máa bọ́. Kó sọ pé a ti kọ́ nípa tèmi pé a ní pòwe yẹn mọ́. Ní Ísírẹ́lì pé bàbá jẹ èso àjàrà. Eyín kan ọmọ. Olúkúlùkù ni ó kú nítorí àìṣedéédé rẹ̀. Aya Masali Akapada. Sọ ọmọ pé ọ̀rọ̀ ni. Bọ́ọ̀ bá ti mọ èdè. Èyàn lè pálókù èdè. Bọ́ọ̀ bá ti mọ ọ̀rọ̀. Èyàn lè pálókù ọ̀rọ̀. Ẹ sà. Ọ̀pọ̀ wa tí ọ̀dà tóbi wù. Ọ ọmọ ní jìyà dé rẹ̀ èmi ọmọ rú ìdè tó di ọ ṣùgbọ́n báyìí lolúwa wí o bọ́ ọ bá sàmì ìdè yẹn já lára rẹ̀ ọsàn jago ọfà àwẹ̀ já ọfà ọrẹ já ọfà dúà já kàkà kéwì àgbọ̀ dẹ̀ ó lè koko àyà má sàdá oh ọkùnrin mi fómi lóyún ọ̀padà gbóyún yẹn ọmọbìnrin yẹn dá ọmọ tọ́ ọ̀n dá gbogbo ẹ̀ gbé ìdè orí ìmọ̀ sàdáníà kàbà ìrántí ọlọ́ǹkan ó ní ìjọlá Àbújá ah, ó wá ní problem ó lọ sí ẹ̀wọ̀n oṣù mẹ́rin nígbà ọ̀tẹ̀wọ̀n dé ó wá pè mí I don come out bébò láṣẹ ríra ah, bí mo ṣe fẹ́ gbàdúrà fún olúwa ní ó tó a tó lo oṣù mẹ́fà mo ní olúwa pé ẹ̀wọ̀n oṣù mẹ́fà ètò mẹ́wájú ẹ̀ onírúurú àwọn ọ̀nà mo ní tí mo gbọ́dọ̀ ojú oṣù kan àbọ̀ wọ́n tó gbé ó lóṣù mẹ́fà ọba dé ó ní à ah, ah, ọpẹ́lọpẹ́ ọlọ́run I don come out lọ́ba tó dé orúkọ Jésù olúwa pé ń lọ ọdún kan kí ló dé èwo nìran búburú yìí olúwa kí ló dé olúwa ní kí n bí léèrè ó ń tọ́ ṣẹlẹ̀ yé olúwa kí ló ṣẹlẹ̀ ọlọ́run ní pé ó fún ọmọbìnrin kan lóyún kò gba oyún lọ́wọ́ ọmọbìnrin yẹn ọmọbìnrin yìí sì lóyún oṣù mẹ́sàn-án ó ló fún lóyún kò gbà á ìgbà tí ọmọbìnrin yìí ń rọbí wọ́n lọ bá ọmọbìnrin yìí ń rọbí o ó ní rárá òǹgọ̀rá yìí ó ló ń kọ́ ló ń lóyún ọmọ yìí ké ké títí ọmọ yìí ké títí wọ́n gbé lọ sí hospital wọ́n ní fẹ́ sọ bresa wọ́n ní di fifty thousand ó lóun ọ̀rá yé ó lóun kọ́ ló ní ó ní bọ́bá fẹ́ kú kó kú ọmọbìnrin sọ bresa ọba kú o ọba bresa kú ọmọ bọ̀ bresa kú ọwọ́ gégùn lọ́jọ́ tó kú pé àfibọ́kùnrin mi bá gorí o bàbá jọ ló gorí o òun ká ìtura kú ò láyé rẹ̀ ibi tó ti wọ wàhálà nìyẹn oh. ẹ wo èmi ọmọ orí ìdè mo wá sọ̀rọ̀. I spoke. ó ní father is true. Ah. ó ní baba ò tọ́ ni. ó lóòótọ́ ni. it is true. ó ní mi mọ̀ pé bí ó ṣe rí nù. I don't know this how it will be. ó ní mo kàn ní lágídí gbà mí. I just like you stubborn. Ah! ẹjẹ́ nìkan sàmì. that's what he say man. Oh, èmi ọmọdé tó di ọ. I don't know the time. ìwọ gẹ́gẹ́ ti wádìí. and ah, you look for yourself. ó tọ́ ńlá kọjá òyì ọ. wọ́n sá kàmọ́ pọ́ sá yí ma. ó bá kàkéwì àgbọ̀ dẹ̀. Mm. ó ń le koko sí

olúwajà olúwajà olúwajà olúwajà olúwajà olúwajà olúwajà olúwajà olúwajà olúwajà olúwajà yàmà kábàrúwàmà má gba short cut. don't take short cut. rìn níwájú olúwa short cut ilà abraham gbà orí ògo yẹn lò lọ́jọ́ alẹ́ isaac gbà kò lò lọ́jọ́ alẹ́ ó fi ìyàwó tọrọ isaac náà fi ìyàwó tọrọ nígbà jacob dé ó gba short cut kò rí lo how is it. nígbò dórí Joseph short cut tó dé bá mi sùn kọ́ ọmọ jayé ó ní kémi ó ṣe léyìí kí n ṣẹ̀ṣẹ̀ ọlọ́run ìmàkàbàrú àmà adórí àánú. now it's time for mercy. bàbá aláàánú. Jésù aláàánú. ó nídìí kan kọrin láìdé. bàánú rẹ̀ bá ń sọ̀rọ̀ ta ló lè dá ọ̀rẹ́ jọ. ṣé bẹ́ẹ̀ mi mo jí ọ láàárọ̀ yìí. bàánú rẹ̀ bá sọ̀rọ̀ ta ló lè dá ọ̀rẹ́ bí. àánú ni jẹ́ kánú rẹ sọ̀rọ̀ lórí ayé mi bàbá lànà kí ni ń jà àánú gan. what is God's message precisely. Uh. Masali kapada li kava. kí là ń pè láàánú. what is called mercy. kí lágbára tí ń bẹ nínú àánú. we found us mercy. Ah. ibi ó ti rẹ ipá ènìyàn láàánú ti bẹ̀rẹ̀. where people tell us where mercy start from. Ah. masa kaparu amali makabaru amasada. ibi èyàn ti wù ẹ̀yìn tí ò rẹ̀ èyàn mọ́. níbẹ̀ ni àánú ti gbé. ima suada kava. ẹ̀yin ah. kan bẹ lórí platform yìí. ẹ ní ìrírí àánú rí. báyìí lẹni tó pè mí sọ that called me. bẹ́ẹ̀ bá sàmì. if you can say amen. àánú ńlá bẹ ayé yín wò. your visit your life. àánú ni wọ́n ń pè ní destiny carrier. mercy is called destiny carrier. arẹ́rù àyànmọ́. Uh, destiny carrier. bí àánú bá dé. oníjẹ́ fisọ́ carrier. olóńjẹ́ mm. arú ìran. onírú ìran ènìyàn. is a fisọ́ carrier. bí àánú bá dé. once mercy comes. onímọ̀ rú gbogbo lébọ̀ èèyàn. it will be every blow you will not labour again. o oh, ní dààmú mọ́. bí àánú bá dé. once mercy comes. wọ́n ní nàgíjẹ tí wọ́n ń pè àánú. They are going to come Ó ní wọ́n ń pè ní ìfà. His call something is available. Ẹni tí ìfà ọ̀bá tọ́ sí. If there is no responsibility. Aráàmù ni ó pè é. He will call it something. Ìran tó rí àánú gbà. The vision and receive mercy. Wọ́n yìí dààmú mọ́. They don't struggle. Ẹnìkan sàmì. Oh Mo bẹ̀ Jésù sí ọ. I beg Jesus to you. Áńgẹ́lì tí ń jà àánú. Bọ́ ọ bá sàmì. Ó ṣàwárí ayé oh, rẹ̀. When we are talking about mercy. Tá a ń sọ̀rọ̀ ń pa àánú. A máa kàvàdà àkọ́tí ẹgbẹ́ ọ̀dọ́ ọmọ nọ́mbà láàárọ̀ yìí. Number one, <laughs> number one kọ à ń sọ̀rọ̀ nípa àánú we are talking about mercy kí ni ń jẹ́ àánú what is called mercy bó o la àánú ṣe rí how is mercy àánú ju ayé lọ àánú ju ọ̀run lọ àánú ju lẹ́lẹ̀ lọ àánú ju omi lọ àánú ju èèyàn lọ àánú ju òkun lọ àánú ní empire tiẹ̀ lọ́tọ̀. Ah, bẹ́ẹ̀ ni sà ó ní àánú rẹ psalm one oh eight verse four ah. ó ní àánú rẹ tóbi ju ọ̀run lọ yèmàká bàrúwà dàyà àmàsà dàlíà kàbàkì ẹnìkan sàmẹ ibi ènìyàn ti ní kò sọ́nà ma bájì lẹni tó pè mí wí èmi rà sẹ́bọ̀ ọba sàmẹ àánú la ọ̀nà fún ọlọ́run. Oh, ẹ àwọn ènìyàn wọlé uh-huh. we are talking about mercy kí ló ń fi àánú pè náà ah, kí ló ojú wo ló fi wo àánú àánú là ń sọ nípa ẹ bọ́ba ti dé ó dé náà nìyẹn sà ẹ sà ó ní wọ́n pè lójú sàájú ojú sàájú tí wọ́n ìkúérì ojú sàájú tí wọ́n ìkúérì ó ní wọ́n pè láàánú bọ́ba dé ó dé sí ayé ènìyàn nìyẹn bọ́ba dé a máa mọ́ mẹ́yìn fò ṣáájú ara wájú ẹnìkan sàmì oh, áńgẹ́lì tí ń jà àánú oh, mo rán àṣẹ bọ́ọ̀bá lè sàmì ó wọnú ayé rẹ lọ ìmọ̀ sùdálì màkàbàrúwàdà edu yali ekevali masunda yali kabaki egeru egegedu yali akabaki oh adamasa yali kapa adadari egeru egege eyadali makaba mọ́sálẹ̀ kejì ogun ọ̀run àná mo pè nínú ọ̀run bọ́ ọ bá sàmì tó orí prógámù yìí sí à ó ayé rẹ wá. àánú ó ní ọ̀pá méjì lọ́wọ́. he's having two staffs wọ́n pe ọ̀kan ní ọ̀gọ. one is called rod. wọ́n pe ọ̀kan ní ọ̀pá. one is called staff. àánú a máa lu ọ̀tá pa. mercy can ah, kill ah. enemy. ọ̀gọ ni ó lò. he will use the rod. àánú a máa lu ọ̀tá pàṣà. mercy kills. béèyàn bá rí àánú gbà. you don't receive mercy. bí ọ̀tá bá dìde sí àánú máa lu pa. mercy will kill that fellow. yóò pa ọ̀tá yẹn fẹ́ẹ́fẹ́. toró ní ọ̀gọ lọ́wọ́. ó ní ọ̀pá lọ́wọ́. and staff. ọ̀gọ ni wọ́n fi darí ẹran. he will use rod to farm sheep. ẹ̀rí pé ó ní àgùntàn ni wá. we are sheep. ọ̀gọ ni wọ́n fi darí darí ọ̀pá ni wọ́n fi darí ẹran síbi tí ìrànlọ́wọ́ àtúnjẹ wà ọ̀gọ́ ni wọ́n fi lu ẹran pa so there is a difference between ọ̀gọ́ àti ọ̀pá ìyàtọ̀ wà láàrin àméjèèjì sá bó bóyá ọ̀bá ti wá mọ̀ bá àánú bá ti dé ọ̀pá rẹ̀ ọmọ darí ẹ̀ síbi tí rẹ̀ wà ọ̀gọ́ rẹ̀ yóò mọ lu àwọn ọ̀tá rẹ̀ pa so àánú a máa lu ọ̀tá pa so a máa pa ọ̀tá máa ka bíbélì yẹn ni ẹni tó kọlu íjíbítì lára àwọn àkọ́bí kí ló ló dúró wálé àní kí ló ló dúró ó kọlu íjíbítì oh, lára àwọn àkọ́bí ó fínísì wọn dànù bàbá àjàkáyé ẹ máa rà àánú nítorí àánú rẹ̀ dúró láìdé ẹ̀rí obìnrin tó ya tọ́ọ̀gì àwọn alàgòmọ́lẹ̀ ọmọ mi kan jẹ́ òní wọ́n lọ lágò mọ́lẹ̀ sọ́kọ rẹ̀ ó ní máa jí ọ dà mà ó ní máa sọ rẹ̀ lọ́kọ́ bá ké ẹ má jẹ́ ọgbà mi o mo ní fún tó ṣe yìí ọ̀yá kọ́ lọ lé eyín díẹ̀ ọkọ níbi ìbárí lójúmọ́ ó ní ìgbà tí mo kú ni o àánú when we are talking ah, about mercy ọ̀gá ẹ̀ẹ́dẹ̀rí obìnrin tó jẹ́ jù tó níwà ó níṣẹ́ lọ́wọ́ ó dá ọlọ́mà kò sì ní ní rọkọ. as you know have husband. Hmm. Hmm. ayé oh, fine when we are talking about mercy ṣé kò yí ọ̀nà o ó ní ọlọ́run jókòó sọ́run ó ló ń ṣe bó ṣe wù ta ló fẹ́ bi léèrè ìmọ̀ sàdáàlì àkàpà èmi ọ̀ sàánú fáwọn tí mo máa sàánú fún màá yọnu sáwọn tí màá yọnu sí àwọn tó bá sàánú fún ni ẹni tí ó sàánú fún tó ń fagídí ṣe nǹkan sanra rẹ̀ jẹ́ nípa láìdé qualification kan ní àná ó rí ẹni ó ní masters lọ́wọ́ ìwé kẹ̀ ìwọ́sẹ̀ ń jojúmọ́ every day. ó rí ẹni tí ó parí graduate graduate school wọ́n lé ní drop out ni wọ́n lé jáde ó sì rí yọ́ ọmọ pàṣẹ abọ́ bi tí ràn lọ́wọ́ wa iṣẹ́ àánú nìyẹn ìrètí fún aláìnírètí ẹnìkan ṣàmì mo sọ tẹ́lẹ̀ áńgẹ́lì tí ń jà àánú ó bẹ ayé rẹ wò bẹ́ẹ̀ ni sà ákàbàrú àmàṣà dàrí àkàbà ètò ayọ̀ ń bọ̀ lówùrọ̀ yìí máa sògo lórí ìdájọ́ oh mo sọ ìrìn àjò mi fún ọ mo ní gbò ní máa lọ Ìbàdàn olúwa kí n máa lọ Ìbàdàn àyàfọ ẹntàfẹ ètò rẹ mo wọ mọ́tò láti dún sí alájì mo dé sún lè já owó kù one four inú one four mo tún ná two hundred mo fi jẹun ẹnìkan wà bí ogun ọ̀run ti ń jà ní ó máa fi ara hàn. Oh, mo bá dé mọ̀ àbàdàn ni o mo lóluwa ni mọ̀ ń lọ àbàdàn ìgbà máa débi máa ti wọ mọ́tò wọ́n ní mọ́tò lọ́rin one eight ni èmi mo sì di Ghana must go mẹ́ta yìí ibi ni mo di o mo di àwọn bàtà tó ti gbónú ọ̀kan mo di àwọn aṣọ tí aṣọ ọ̀bùra nkankan mo sá dìbí ìgbà tí bòròró bá dẹrù lọlé Ghana must go mẹ́ta níbi mo ti dúró mo ní ẹjẹ́ ń padà lé olúwa ìwọ ló ní mọ́ ọ lọ kò sówó ọkọ̀ bí mo ti bẹ́ẹ̀ padà ọkùnrin kan ní ìbà bàbá ọ̀gá díàlọ́ sàlẹ̀ mbẹ́ sọ́ọ̀lẹ̀ wà mbẹ́ mo nírú èwo tó lélẹ̀ ọ̀tọ̀ níbi mọ̀ ń gbà lọ wọ́n bá tó bọ́ sàlẹ̀ abádúróde sọ́ọ̀lẹ̀ afẹ́ tó eighty àwọn sọ́ọ̀lẹ̀ mercedes yẹn tó tó ní regular bẹ́ẹ̀ ó sì páàkì síwájú mi ẹnìkan wà mí ó kankan bẹ tírèsí rẹ pinne lórí oh, báyìí lolúwa sọ èmi dúró nínú májẹ̀mú olúwa mo rán ẹsẹ̀ àánú olúwa kọ́ dá sí sí lónìí ìmọ̀ sàdáàlì kàpá mo bá rí mọ́tò yẹn páàkì níwájú mi mo ní morning sir ó ní good morning mo ní please sir Ìlọrin ó ní no I am not going anywhere ọba lọ ọ̀rà bọ́tù wọ̀tà ńlá ẹ̀fà bí ṣe ń bọ̀ padà ọkàn fi gún mi léjìká ó ní what is your name mo ní my name is prophet Taiwo Ojo ó ní sẹ́yìn lẹ́ni báàgì mẹ́tẹ̀ẹ̀ta mo ní bẹ́ẹ̀ ni ọkàn fa méjì ó ní sọ́ọ́ni ó ní ẹgbẹ́ kan tó kù tẹ̀lé mi ẹ ẹnìkan sàmì ta ni ó rẹrù ayé rẹ níbi tó wà yìí àánú wá jáde fún ọ ẹni tí ó rẹrù rẹ ẹni tí ó rẹrù rẹ ẹni tí ó rẹrù rẹ ẹni tí ó rẹrù rẹ bọ́ ọ bá sàmì àánú wá de fún ọ sórí ká tó dédi mọ́tò rẹ̀ oh, àwọn èèyàn ti bo mọ́tò àwa ni ẹ gbé àwa ọ̀lẹ́rù o gbogbo bí àánú wà lọ́tẹ̀ wà oh, wọ́n tún fẹ́ dìtẹ̀ mi lọ́tẹ̀ wà wọ́n fẹ́ jára kìíní àwa ni ẹgbẹ́ àwa ọ̀lẹ́rù ẹ má gbẹ̀lẹ́rù àwa ọ̀sẹ̀wó àfòyín ní one seven èmi tí mo ní one two lọ́wọ́ ó ní no leave my car ẹni tí mo wá gbére <laughs> ẹnìkan sàmì ọkàn tá à ń lọ sí níbi tí ọ̀pọ̀ abirùn máa ń péjọpọ̀ sí mélòó wa lọ tọ́jú ẹnìkan sọ àánú yọ sí mi ìmọ̀ kàvádà yàmà sáálì kàmá àánú yọ sí mi ogun ọ̀run àánú ẹ yọ sí mi mọ̀lẹ́kà àánú ẹ yọ sí mi ẹ yọ sí mi ẹ yọ sí mi ẹ yọ sí mi ẹ yọ sí mi ẹ yọ sí mi ẹ yọ sí mi ẹyọ sí mi ẹyọ sí mi ẹyọ sí mi ẹyọ sí mi ẹyọ sí mi ẹyọ sí mi ẹyọ sí mi ẹyọ sí mi yálì kàpá ọba gbé mi. Ah. kò gbé èèyàn mi mọ́mọ́ èmi náà yà fẹ́ bí ọba àdó wájú mo jókòó sí wàá ṣe báyìí màá gbé èmi náà gbọ́ wọlé kìnìún báyìí ẹ béèrè pé lòlẹ́ ń bẹ lọ́wọ́ àwé ah. ìgbà débi ìdá ọkẹ́ yà bàrà ni ọwọ́ ilé oúnjẹ lọ mo ní kí a ní ṣẹlẹ̀ ọkàn páàkì ilé oúnjẹ ni mo ní àwọn ah, oúnjẹ àbí ó ní kí n jẹun mo bá ara oúnjẹ mo ra oúnjẹ mo rẹ ẹran sí mo ra kóòkì mo mú nígbà mo mú tán ọba sanwó oúnjẹ mi kò jẹun mu. he did not eat. kọjá he did not eat. a bá tó wọnú mọ́tò bí ìdásí Mọ́kúà two hours journey ni nígbà dé Mọ́kúà ọba tó yà lọ ibo là ń lọ yìí ọba yà lọ bẹ̀ lọ nígbà dé bẹ̀ nu ọba délé oúnjẹ ọba tó ń lọ bẹ̀ ọ̀rẹ́ ẹran gbẹ fún mi ọ̀rẹ́ bọ́tú wọ̀tà fún mi lọ́ba ní jẹ́ àlọ́ owó jẹun o ìkan rà fún mi onísanwó mọ́sáàdì one two mi má pò ah, ó gbé mi dé Ìlọrin nígbò dé sọ́mẹ̀lì ní Ìlọrin ó páàkì síbi mọ́tò Ìbàdàn. where i take Ìbàdàn bọ̀. Lagos. Ìbàdàn lèmi ń lọ. I was going to Ìbàdàn. Ọba ọba jẹ́ ẹrù mi sínú mọ́tò Ìbàdàn. Nígbà ọjẹ́ ẹrù mi tán, ó ní n bọ́ọ̀lẹ̀, ọba bọ́ọ̀lẹ̀, ó ní ọba sanwó mọ́tò Ìbàdàn, ó lóun ti sanwó, oh, ọba fún mi ní thirty thousand naira. Hmm mo bá ní sà mo lè fẹ́ dúpẹ́ ẹ fún mi ní nọ́mbà yín kí n lè mọ bí ṣe dúpẹ́ ó ní no you don't need it ẹnìkan sà mí ọ̀dà àmì wo ni mo tó wá ń wá mọ́ ìmọ̀ sà yín tó bẹ́ẹ̀ ní sà ẹni tí ó rù ẹrù ayé rẹ̀ ní kòríta tó dé mo bá Jésù sọ̀rọ̀ oh àánú wá jáde fún ọ something about mercy. Ah. I know much about mercy. Mo mọ tí ń jà àánú sá. Ọ̀gá forget about what you are passing through. Bí àánú bá yọ sí ọ láàárọ̀ yìí, àwọn tó ti kẹ́gàn rẹ̀, wọ́n padà máa forí balẹ̀ fún ọ. Áńgẹ́lì àánú, ẹ yọ sílẹ̀. Ìmọ̀ sàlíà kàpárù bàbá. Ogun ọ̀run àánú, ẹ yọ sí mi. Ìkórìtà tí mo dé, ẹ̀gẹ́ ti pọ̀ jù ogun ọ̀run àánú ẹ yọ sí mi ẹ yọ sí mi ẹ yọ sí mi ẹ yọ sí mi ẹ yọ sí mi ẹ yọ sí mi ẹ yọ sí mi ẹ yọ sí mi ẹ yọ sí mi ẹ yọ sí mi ẹ yọ sí mi ẹ yọ sí mi ẹ yọ sí mi ẹ yọ sí mi ẹ yọ sí mi ọlọ́run mi ọlọ́run mi yọ sí mi wẹ́rẹ́ ọlọ́run mi ọlọ́run mi yọ sí mi wẹ́rẹ́ ibi táyé sọ pé kò sọ̀nà yọ sí mi wẹ́rẹ́ ibi táyé sọ pé kò sọ̀nà yọ sí mi wẹ́rẹ́ ogun ọ̀run àánú ló pè. the ni ó sọ fẹ́ mu. mo fọ pé a fẹ́ ṣe project kan lẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ìgbà yẹn five point five million. mo bá gbé àwọn olówó chọ́ọ̀chì dé. mo ní ẹ̀rí lẹ̀ chọ́ọ̀chì ta rí wọ́n ló ti kéré jù wọ́n ní ẹwé ìtọ́ máa tó ten million. àṣẹ wọ́n ń lọ ní chọ́ọ̀chì nù. ọkàn di sunday tó tẹ̀lé ni wọ́n là wà mọ́ owó tí wà lé ìralẹ̀ àbá ti lọ náà bọ́ bá lọ bẹ̀ wọ́n ọdẹ ẹ̀ máa wá wọ́n ní rárá o àwọn wọn o èèyàn bá lọ àṣẹ èèyàn lọ lọ mm. àṣàánú ọ̀lọ́ mm. màkàbàrú àdàlẹ́kìyà mm. gbọ́ béèyàn bá fi ọ́lẹ̀ báànú ọba fi ọ́lẹ̀ ó ti tán èèyàn disappointment kọ́ ni problem problem ni kẹ́ni tó disappoint yẹ kọ́ bá ọ níbi tó fi ọ sí torí yóò sọ pé ìmàkàbà dàyálì màkàbà dà èké dàyálì màkàbà àká dàyálì màkàbà dàyálì masunda mo sọ tẹ́lẹ̀ sí ayé rẹ ẹnìkan sàmì ìmàkàbà dàyálì màkàbà ruwama ayé rẹ gbà àánú ayé rẹ gbà àánú ayé rẹ gbà àánú ayé rẹ gbà àánú ọgọ́ ń bẹ lọ́wọ́ àánú ọ̀pá ń bẹ lọ́wọ́ ẹ̀ ọgọ́ ní fi lu ọ̀tá ó rí bá a ṣe ṣe program yìí àwọn ọlọ́tẹ̀ náà máa dúró bẹ̀ ọgọ́ ni ó fìyà jẹ wọ́n ó rí i pé ẹnu máa kọ ìmọ̀sáálì kàpá ẹnu a máa kọ téèyàn ó ní pírọ́blẹ́mù ọ̀gọ́ ni ó lù wọ́n èmi dúró nínú májẹ̀mú Jésù mi ò pọ́n kọ́ńpọ̀ mọ́ Olúwa ọjọ́ tí n bá forí balẹ̀ fún Báàlì ẹni tó pè mí kó sí mi lọ́wọ́ ọ̀sẹ́ oh. báyìí lolúwa wí o ẹni tí ń yọ ọ lẹ́nu ọlọ́run yọ ọ lẹ́nu ẹni tí ń yọsẹ́ mi lẹ́nu oh ẹni tí ń yọsẹ́ rẹ lẹ́nu bọ́ ọ bá sàmì oh ọlọ́run kọ́ yọ wọ́n lẹ́nu oh, ọ̀rọ̀ ló kọ́ bá ẹlòmíì ọwọ́ lẹlòmíì ti fi kọ́ ẹ ọgbọ̀wọ́ táìpù ọ̀rọ̀ yìí tó kọ́ bá ẹlòmíì láyé tó bá yé ẹ̀jẹ̀ náà ẹni ọ̀dọ̀ wo ọ lọ sínú máa sàlíyà kàpà iná ń jó ẹ̀ ń fẹ́ ọ̀rọ̀ lẹlòmíì sọ títí ẹ fi dàrú. Hmm ẹ jẹ́ ìran àánú jáde sọ oh ma pé orí ọ̀gọ́ ni mo bá dé màá bẹ̀rẹ̀ nbẹ̀ lóru ẹnìkan bẹ̀rẹ̀ ọwọ́ àárí mi olúwa ló ti fẹnu kọ lára àrùn sí ọlọ́run ó ti ọ̀kẹ́ lòmíì ní ń dá sí ó sì ní pírọ́blẹ́mù lẹ́fí de ẹnìkan sàmì ń bí ibi èèyàn ti já ọkùnrin àánú dìde fún ayé rẹ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 pẹ̀lú ìpè yìí ọlọ́run má jẹ̀mú àwọn àpọ́sẹ́lì oh, ọmọ àfààní bẹ̀yìn wò ayé yín ó dìde ẹ máa ní ẹ̀rí ẹ máa ní ẹ̀rí ẹ máa ní ẹ̀rí ẹ máa ní ẹ̀rí ògo fún orúkọ olúwa pé nọ́mbà yìí zero eight zero five zero two seven five seven seven nine oh eight oh fifty twenty seven fifty seven seventy nine oh eight oh, oh fifty twenty seven fifty seven seventy nine ìṣòro ń bẹ lálẹ́ òní three to nine. ní aago méjìlá sí aago kan. from twelve to one cross over ẹ̀yin tí ẹ wà ní online online program ni. it's another program. so a gbàdúrà fún wọn náà wa ní aago méjìlá sí aago kan. twelve to one a.m. so wàá darapọ̀ ní òru òní ká tó wọ service ní àárọ̀ la aago méjìlá sí aago kan aago méjìlá sí aago kan àdúrà rẹ ti gbà o ẹ̀rí rẹ máa dájú ó ní ẹ̀rí ọ̀nà ire gbogbo yóò là níwájú ẹ̀ wàá gbàgbé nípa ogun jíjà torí ayé àti ọ̀run wọn á celebrate yẹ mo kí gbogbo yín o gbogbo ẹ̀yin tí ẹ dá sí ọ̀rọ̀ seventy two hours yìí ọlọ́run yóò dá sí ayé yín ẹ ní jagun mọ́ ẹ̀rí yín máa dájú o ẹ ní ẹ̀rí o ẹ ní ẹ̀rí o ẹ ní ẹ̀rí o ọba àwọn ọba ó yà yín lẹ́nu ẹ ní ṣaláìní ọ̀nà ò ní dí mọ́ yín ìrànlọ́wọ́ máa dìde fún yín bẹ́ẹ̀ lolúwa sọ o kò yí padà seventy two hours thirteen fourteen fifteen ọjọ́ mẹ́jọ lónìí à ń lọ sí awake my helper olùrànlọ́wọ́ mi jí ní ẹ̀rùn mu to three hours with God ni aago mẹ́fà mọ́kànlá bẹ̀rẹ̀ á parí ní aago mẹ́sàn ní àárọ̀ gbìyànjú o wà níbẹ̀ o ó rí àánú o ó rí àánú o ó rí àánú o ó rí àánú o ó rí àánú o mo fẹ́ sọ ọ̀rọ̀ sọ ọ̀rọ̀ láti sọ. mind what you say. Mm sọ̀rọ̀ láti sọ. mind what you say. ẹni àyànmọ́ ni wọ́n ń pè lẹ́ni ògo. a man of death is called a man of glory. ẹni ògo ni wọ́n ń pè lẹ́ni ìrètí. a man of glory is called a man of hope. ẹni ìrètí ni wọ́n ń pè lẹ́ni ìgbàgbọ́. a man of hope is called a man of faith. bí ọba ti sọ àyànmọ́ nù o ti sọ ìrètí nù. once you lose your destiny you lose your hope. wà very careful. be careful. ogun tí ọ̀pọ̀ ń jà ogun ọ̀rọ̀ ni. the battle of the world. o gbọ́dọ̀ sọ̀rọ̀ láti sọ. you be careful of your words. gbogbo tí ọba fẹ́ ṣe láyé ọ̀rọ̀ ní agbára o ọ̀rọ̀ ní ohùn ẹ̀yin tí tí ẹ̀ ń gégùn fọ́mọ ẹ sọ̀rọ̀ láti sọ ẹ̀yin tẹ́ ń gégùn fọ́kọ ẹ sọ̀rọ̀ láti sọ ẹ̀yin tẹ́ ń ṣépè fún iṣẹ́ ara yín ẹ sọ̀rọ̀ láti sọ ẹ̀yin tẹ́ ń ṣépè fún ìrìn àjò yín pé ẹ kábàámọ̀ pé ẹ lọ ìrìn àjò ẹ sọ̀rọ̀ láti sọ agbára ń bẹ nínú ọ̀rọ̀ sọ̀rọ̀ láti sọ ọ̀rọ̀ lágbára púpọ̀ ọ̀rọ̀ léwu púpọ̀ ọ̀rọ̀ le púpọ̀ sọ̀rọ̀ láti sọ sọ̀rọ̀ láti sọ sọ̀rọ̀ ọ̀rọ̀ láti sọ sọ ọ̀rọ̀ láti sọ ònkó ibi iṣẹ́ tó wà ní nínú ilé tó wà ní níbi gbogbo tó wà sọ ọ̀rọ̀ láti sọ wà very very careful ọ̀tá ò ní mú ọ ọ̀tá ò ní mú ọ ọ̀tá ò ní mú ọ mo kí gbogbo yín ẹ rí àánú gbà lolúwa sọ I love you all a pàdé ní alẹ́ God bless you.